السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى أكف الله أبا عليكم كي الله أري أجين جيتون الله كما با نبوى محمد صلى الله عليه وسلم إليني تو التوحيد إيتي أوان جماعة مصاصي فاطمة ní òkú màálù ní ìlú Ìlọrin tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiola wọn bá balẹ̀kíọ́lá mọ́sàbá wa san wọ́n ní ẹ̀san dáadáa àti gbogbo àwọn tí wọ́n ran ètò ìlú lọ́wọ́ tí fi ń dé etí gbọ́ àwa jàmá mùsùlùmí àwa tá a sì ń gbọ́ náà kọ́lọ́n ọba kò yóò ṣe wá ní àǹfààní kókó tá à ń bá lọ nípa ara tí ó jà gbà pé a gba ànábì lójú sí ọlọ́run ọba oní gbogbo ń tàbá sí pátá ní ìbáadà àbí ká fi jọ ànábì a gbọ́dọ̀ ṣe ìjọsìn kan tànábì ò sí rẹ̀ òun la fi mú hadithu àwọn mẹ́ta tí wọ́n lọ bá ànábì sallallahu alaihi tí wọ́n fi béèrè nípa ẹ̀sìn rẹ̀ a nípa àṣẹ yìí mọ̀ bẹ́lẹ́yìn àti hadithi Abu Isra'il kí ẹ wá lè mọ̀ pé lórí eléyìí òun náà ni gbogbo àwọn ahimma àwọn àfẹ́sìn pátá èrè náà wà kọ́dà ìmáàmù Málìkì tá à ń sọ pé orí ìlànà rẹ̀ làwa wà láfíríkà yàn yín àti Nàìjíríà náà jẹ́ kan nù wọn. àwọn gan gbà pé gbogbo ìjọsìn téèyàn bá ṣe téèyàn bá fẹ́ ṣe láyé àfi kéèyàn ṣe pẹ̀lú ìlànà lánàá gbogbo ni ìmáàmù Málìkì gbà bẹ́ẹ̀ àwọn àgbàfáàsì nu bí n bá lóun mọ kí ó tún ju òun tún ju mọ́ mọ́lì kí lọ nǹkan mi bẹ́ẹ̀ nù àwọn eléyìí bẹ̀rù ọlọ́run ọba wọ́n sì ní mà àwọn kan gbà pé bàbá sinlọ́n àfi ká sinlọ́n pẹ̀lú lànà nábì ni àgbọ̀rọ̀ sinlọ́n pẹ̀lú lànà kan tó àwọn ìṣòro lànà ìṣàṣẹ́lá ẹnìkan lọ bá Imam Malik níjọ́ kan ó lọ béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ó fẹ́ ṣe ó fẹ́ ṣe hajj ó ní bá ṣe tó ń bá ṣe hajj ńgbè lòun ti gbé ìrọ́ọ̀mù aṣọ harami táwọn alálàájì máa ń gbé ó ní bo lòun ti gbé ah, Imam Malik ní ibi tá ànábì fàlà sí pé káramọ̀dé náà ti gbé ibẹ̀ lọ́nà ti gbé tiẹ̀ ah, ó wá sọ fún Imam Malik pé ah, ṣé mo wá lè fi ibi mẹ́ẹ̀lì kan kún Imam Malik ní fìtínà lọ́wọ́ fìtínà ò lọ́wọ́ ó ní fìtínà kí ní bẹ́ẹ̀ bíi pé ànábì ní àsìn kan báyìí mo sì fi mẹ́lì kankan ah Imam Maliki ní ọgbọ́n tọ́nà ọba sọnù Kùránì ni falyadhar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ọlọ́run ní ẹ lọ sọ́ra yín dáadáa o ẹnìkan ẹ kìlọ̀ fún wọn ẹnìkan sọ́ra wọn dáadáa o alladhina yukhalifuna an amrihi àwọn tẹ́ máa ń máa ń máa tẹ́ máa ń fojú lé apá ìlànà nabi sallallahu alayhi wa sallam an tusibahum fitna kán bá kó sínú fitna láyé àwọn yusibahum adhabun alim kán bá jẹyà ọlọ́run ọba ẹ wo mọ́mí wọn lè kí ó gbàgbọ́ yìí pé àṣepéyàn bá yapa ànábi ordinary pé ànábi ní ẹgbẹ́ ìṣẹ̀rọ mu yàn yín ìwọ ni wò ní gbẹ́mí tó màmá kọ gbé bòmí ó lè yàn lè jìyà lálẹ́ kí a máa torí ẹ̀ mọ́mọ́ lè ló sì fatiwa eléyìí. ìyẹn ló fa alimami malik rahimahullahu ta'ala nínú àwọn ọ̀rọ̀ wọn ó ní máa yawma idhin dina lam yakun hadha al-yawm dina Imam Malik ní tí wàá fi lè jẹ́ ẹ̀sìn lásìkò ànábì àkọlé jẹ́sìn lásìkò tí wà yìí náà torí pé ẹ̀sìn náà fi rán ànábì bó lọ́wọ́ sọ pé nǹkan yóò jẹ́sìn lójú ayé ànábì wa wọn jẹ́sìn lásìkò tí wà yìí kò lè jẹ́ bẹ̀ láéláé Al-Imam Malik rahimahullahu ta'ala àwọn náà tún sọ ọ́nà wọn ni fil islami bid'atan yàrá hasana ẹni bá lọ dá bídíà kan lẹ̀ sínú islam yìí tó wà nígbà náà bídíà tó dá ni Imam Malik ní fakọ̀dé za'ama anna Muhammad sallallahu alayhi wa sallam khana risala níta ni yẹn ń tẹ́ àdìsọ fún wa ni pé anabi ti ṣe ṣe tán fi rán nítorí pé ọlọ́run al-yawma akmaltu lakum ni mo ti complete ẹ̀sìn yín kí ló wá dé tààrí lè inú àdéhìí anabi sallallahu alayhi wa sallam èyí tí wọ́n lọ mú wáyé tọkùn ní so kò sí kankan pé ní bídíà tó hasana tó wà níbi ní kullu bid'atin dalalah wa kullu dalalati finna gbogbo bídíà ni ọ̀dà so bídíà pọ̀ láwùjọ ayé púpọ̀ bàbá fẹ́ mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin súnà àti bídà ó ní àwọn òṣùwọ̀n tí yóò fi mà táwọn kékeré ní ìbá súnà nábì mu nǹkan mẹ́fà làá tó bá yẹ pé nǹkan tá a fẹ́ ṣe yìí ó ní bùkátà sí pé káwò kankan nu mẹ́fà á wàá pé so bá lápòjú yẹn ní asabab tá a bá ní àwọn nǹkan kan tó jẹ́ ìjọsìn tá a fẹ́ fi wojú ọlọ́run ọba tó bá yẹ pé a fàfi tirẹ̀ sí rísìn kan ìdí lápòjúwe ìyẹn fẹ́ sọjú aláǹsọjú ọbí ànábì akójọpọ̀sẹ́ aláfẹ́sẹ̀ mọ́lódì ànábì ìkójọpọ̀ tá a kójọpọ̀ yìí kí ló rí tẹ́lẹ̀ fẹ́ sọ bí ànábì torí pé òní ló ṣe ọjọ́ tán fi bí ànábì yìí jẹ́ ìdíhùn ni torí pé wọ́n bí ànábì lónìí ó wá wà lára ẹ̀ sí pé ó da àwa náà lè torí pé wọ́n bí ànábì ẹja kójọ kálukú ó bá nídìí bẹ́ẹ̀ ni ànábì kójọ lójú ayé ẹ̀ so gbogbo tó bá gbogbo tá a bá fẹ́ sọ pé reason tá a fi ṣe nǹkan yìí rèé ó wọ̀ yẹ pé reason yẹn ànábì náà reason sí àwọn sábà ànábì wà lákàyè ni kò ìfẹ́sọ́nínú òun ni ká máa sọ pé à kí ni kí wọ́n bẹ́ẹ̀ ọjọ́ bíi ànábì àà ṣe rí gbogbo tó bá fẹ́ jẹ́ ẹ̀sìn wa yìí o láàfin ní jọ ẹ̀fìsìn àwọn ààfin ní fi ẹ̀sìn ju àwọn míì ànábì tààràtù fi kún àmọ́rọ́ yìí ni nǹkan náà méjì náà mo filẹ̀ fún yín tẹ́ máa fi yanjú ẹ̀sìn yín tí n bá kó láàrin yín tán kìtàbà Allah alukuhani kẹrì ntàfẹ́sẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ náà alukuhani wà sunnati bí o bá sínú alukuhani ẹ wo nu sunna ànábì tẹ́ bá ti anabi sallallahu alayhi wa sallam anabi ni man ya'ish minkum ẹni tọ́lọ̀ bá ní kẹ́mi rẹ̀ gùn nínú yín fasayara ikhtilafan kathira yóò padà rí yapa tó pọ̀ ní ẹ̀sìn yìí nígbà yóò bá ti wá rí yapa tó pọ̀ ní ẹ̀sìn anabi ni fa alaykum bi sunnati sunna mi ni ma wá ní tó pé sunna anabi ní tá anabi ṣe àbí tó sọ anabi ò ṣe mòlúdi anabi kò sójú ọbí ara rẹ̀ àwọn tó bá lánàbí sójú ọbí ara rẹ̀ kéèyàn mojú ibi tí bá ti rí àdìsó bá ti kó mo jáde anabi sójú ọbí ara rẹ̀ ìyẹn ọ àwẹ̀ tó ní ẹgbàá ní kẹ́yìn náà gbà àwẹ̀ tó ní ẹgbàá òun ni oníkàwé gbà àmọ́ ká kójọ kálásì mọ́lúdì tá bá sì wò nísìn àbá tanra jẹ gbogbo àwọn táǹsì mọ́lúdì pátá owó náà fi wá tó yẹ bá sì mọ́lúdì ọjọ́ tó bá bí yẹn gangan ni yóò ṣe ó wá jẹ́ sí pé ilé yìí wọ́n ṣe tiẹ̀ ilé kéwù yìí wọ́n tún mọ́ ọjọ́ mi wọ́n ṣe tiwọn ah, ah, eléyìí wọ́n ṣe ẹ̀sìn ẹ̀sìn ni ẹwọ ọdún tá a máa ń ṣe òun àbá sọdún ọjọ́ kan náà gbogbo sọdún gbogbo ayé pátápátá ọdún léyà ọjọ́ kan lámúláṣì iye kí òkòtò ní mo tiẹ̀ tàwa náà ń ṣe iléyà tiwa lónìí ilé ìlú tó mo tiẹ̀ àwọn tí mo bá ṣe mùsùlùmí rò pé ní kí ni à ń sàwọn pípò yìí nítorí ìdílé yìí kò ní ẹ̀tọ́ nínú sẹ̀rí Islam ká máa kọ pé àkójọ kí yálà ń sọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam bídíà ni a ti sọ pé kò sí tán pè ní bídíà tó hasana a ti sọ bẹ́ẹ̀ kọjá òun náà la sì gbọ́ tí mọ́lìkì sọ ó ní mọ̀nìbùtádà fil Islam bídíà tán ẹni bá ṣe bídíà kan tó mú àdádálẹ̀ kan wá nú ẹ̀sìn nínú islam yìí anabi ni umar maliki yàrá ha hasana ó wá ní pé bídíà ń lòótọ́ àwọn bídíà tó hasana ni umar maliki wọn mẹ́fà kò di zaama anna muhammad sallallahu alayhi wa sallam khana risala nǹkan tẹ́ni yẹn ń tà sọ ni pé anabi ti jàmbá iṣẹ́ tó fi ràn kò jíṣẹ́ pé tó gbọ́ lọ́n fún lélẹ́yìí kò sọ fún wa so ẹ̀sìn tánà bí ẹ̀sìn tánà bí tó gbé fún wa ti pọ̀ ju pé tipa òka kan tán tá a lè ṣe tán ju ká tó máa dá mi lọ àmì ìbára tá a lè tánà bí ṣe tó tipa òka tán ká tó máa dá mi lọ nítorí léyìí bí yẹn bá ti ń lo ìlànà kan tí fi ń sin lọ́hùn tó rò kó wọn gbàládá lórí ẹ̀ tó yàtọ̀ sí ìlànà nàbì sallallahu alaihi wasallam irú ẹni yẹn ti ṣe bídà pẹ̀lú ògùn ọlọ́run ibẹ̀ yìí láti dúró afẹ́ kí ètò yìí kó tún gùn jù báyìí lọ àmọ́gbà tí kò sagbára tọ́ba rẹ̀ tí yóò tún ràn án lọ́wọ́ kún tí ó ti tójú báyìí náà lọ àkọ ìrànlọ́wọ́ fáfà ní àwa tí a fẹ́ ran ètò yìí lọ́wọ́ àbí afẹ́pẹ́ ní sákèsì àbí béèrè ẹ pè wá sí nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ yáyínú islam ali uthman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.